takò takò takò takò means contradict takò means contradict ọ̀rọ̀ rẹ̀ tako ohun tí Adé sọ ọ̀rọ̀ rẹ̀ tako ohun tí Adé sọ